wí tolúwa làṣẹ bí wọ́n ṣe máa ń sọ wá ní one with God is what is a majority ìyẹn wá já sí wípé ṣé ayé ló sọ wípé ò lè níláárí ni <laughs> wòlíì ló sọ pé kò lè dáa fún ẹ kíyèsí ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀ sórí má máa fọ́ ẹ níwọ̀n ìgbà tí ọlọ́run ò kì í ṣe ènìyàn níwọ̀n gbà tí ọlọ́run ju ẹ̀dá lọ tí n bá fọ́ kí n kú <laughs> bó ṣe yẹ kó máa jẹ́ nìyẹn wọ́n ti wá rú ẹkùn wọ́n ti sọ wípé lágbájá bó ṣe máa bá kú nìyẹn tàmẹ́dò kò lè bímọ ṣé ìyá lágbájá máa lówó ṣàjọ ṣé ọlọ́run ló sọ pé ò ní lówó ṣé ẹlẹ́dàá tó dẹ́ ẹ ló sọ pé ò ní lílárí ṣé ọlọ́run tó wá dé ló wá sọ pé alẹ́ ayé yìí ò lágbájá ò lè ṣoríire ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀ àwọn èèyàn ni kí dẹ̀ lèèyàn fẹ́ sọ tó máa jẹ́ kinní nígbà tí wọ́n ti ń ṣọlọ́ so èyí tó bá wò kó àwọn èèyàn á máa wí tí kò bá ti ń ṣe ti olúwa fún ẹ mo dẹ̀ mọ̀ wípé nǹkan tọ́lọ́run ní fún wa nǹkan tọ́lọ́run ní fún mi nǹkan tọ́lọ́run ní fún ẹ nǹkan tó dáa nítorí bọ́lọ́run ẹ bá bó ṣe ṣẹ̀dá wa sílẹ̀ ayé báyìí ó ti ṣẹ̀dá wa mọ́ owó ìyẹn tó bá ṣiṣẹ́ <laughs> tó bá tẹpá mọ́ṣẹ́ tó ò bá ṣọ̀lẹ o torí wọ́n sọ pé ọmọ tó bá ṣípá báyìí òun ni bàbá ẹ̀ máa ń ṣe kí ni òun ni bàbá ẹ̀ máa tọwọ́ báyìí pé òkè ọmọ mi ti ṣípá jẹ́ ń gbé má wàá máa tẹ̀sí ọlọ́run má máa ṣe kí ni má máa wá ẹ̀nà ọlọ́run tó bá tẹpá mọ́ṣẹ́ ó ti di dandan kọ́lọ́run fi èrè sí iṣẹ́ yẹn kọ́lọ́run fi ìbùkún sí so ọlọ́run ti wá dáwọ̀ ẹ̀dá pé òkè Àyìnkẹ́ sórí bí mo ṣe wá dé sílé ayé yìí sẹ́ẹ̀ òun ní láti ní láárí o ní láti rí bá ti ṣe o ní láti rọ́nà gbígbà nígbà tí ọlọ́run ọba bàbá tèmi tó ti wá sọ orúkọ bẹ́ẹ̀ kí wá níwèé èèyàn <laughs> mi ò fọ́ ọlọ́run ọlọ́run mi ò fọ́ kí ni ìwọ èèyàn ìwọ́n tó ti wà á létọ́ ti sọ pé alágbájá aṣọ máa ṣeré iṣẹ́ tí wọn náà wá lọ ń jókòó òun jẹ́ kó rọ àwọn èèyàn kó máa wọ agbárí ẹ̀ òun jẹ́ kó rọ àwọn èèyàn máa zẹ̀ sínú ọkọ̀ ìwọ́n náà wá ti wọ̀ pé ah, lágbájá ti sọ pé mi ò jọ èmi aṣoríire ń tèmi wọ́n sọ pé lágbájá ti sọ pé ò ní ṣoríire ìwọ náà wá gbà wọ́ èyí òun àwí kò sí nǹkan tí wọ́n lè sọ má fọ ọlọ́run ò dàbí èèyàn ọlọ́run dẹ̀ ju ènìyàn ṣe orí bí mo tún ṣe ń sọ lẹ́ẹ̀kan yẹn mo ní níwọ̀n ìgbà tí ọlọ́run tó ti ju ẹ̀dá lọ níwọ̀n ìgbà tí ọlọ́run ò kì í ṣe èèyàn tèmi bá fọ́ tèmi o ẹ tèmi àyìnkẹ́ bá fọ́ kìnkùn ìwọ náà má lọ fọ́n lé ó ti yẹ má lọ fọ́ torí pé wọn kì í ṣọlọ́run ayé ló sọ kò kì í ṣọlọ́run èèyàn ló sọ kò kì í ṣọlọ́run wòlíì ló sọ kò kì í ṣọlọ́run àáfà ló sọ kò kì í ṣọlọ́run kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ó ti dájú pé tọ́lọ́run bá ti kọ gbogbo ohun rere yẹn mí ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ti kọ ó dájú gàdàgbàgàdàgbà wípé ó máa ṣe rere yẹn nìyẹn èyí mo fi kí mo gba ẹyin tèmi káàbọ̀ sórí ètò akínyìn ètò ní ó yá mo kí yín o mo tún kí yín specially mo kí kí yín lọ́tún mo kí yín lọ́sì mo kí lọ́kùnrin mo kí yín mo kí lọ́mọdé mo kí lágbà lẹ́ni kí wá ni mo ní fún gbogbo ẹ̀yin ti tèmi kí ni mo ní fún gbogbo ẹ̀yin lólùfẹ́ mi mo jáde a jáde àlọ́ mú àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ kí wọ́n máa kí àwọn olólùfẹ́ wọn níta ìyẹn wà ń kí tí wọ́n ní mo ní fún yín mo ní dating tips mo ní relationship tips mo pẹ̀lẹ́ wait ó ti yé yín àwọn orin náà ti máa fún yín lẹ́nu yé yé mo dì wá ní gbogbo ẹ̀yin tèmi lé Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí ni wonderful Dayọ̀ Kújọrẹ̀ a sọ̀rọ̀ fetefete small but mighty kódẹ̀ bọ̀ lódẹ̀ tẹ́ bá sọ pé ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fọ̀hún èmi náà ni màá máa jẹ lórí Orísun ibẹ̀ ni mo wà mo àgbàládùn ẹ pé lágbára Ọlọ́run Orísun mi ò ní gbẹ Orísun gbogbo ẹ̀yin tó nífẹ̀ẹ́ Orísun náà láṣẹ Èdùmàrè Orísun yín kò ní gbẹ ẹ jẹ́ ká lọ sí orin happy people látọwọ́ Adéwálé Àyùbá àti Vector tí bá máa padà dé ètò AkiiYin ó sì ń tẹ̀síwájú AkiiYin o. V V V V V V V V V I I I H H A A O L U E D Y Y Y àdáwọ̀dé olórí gidigidi gẹ́gẹ́ adéwálé no àyìnkẹ́ lélẹ̀ àyìnkẹ́ ọ̀gọ́ àyìnkẹ́ ọ̀gọ́ mo lérò pé ẹ gbádùn happy people láti ọwọ́ Dr. adéwálé ayuba featuring Vector ókè ètò akínyìn òun náà ló ń lọ ní ojú amómọ rẹ àmọ́ kí n tẹ tó wá sọ fún gbogbo ẹ̀yin tèmi kí tó wá fi yín síta pé òkè ẹ lọ gbọ́ gbogbo àwọn tí wọ́n kí wa lẹ́nu ẹjọ́ nítorí ẹ ti mọ̀ pé àsìkò òtútù làbọ̀ àjì ẹ máa wò pé kí ló ṣẹlẹ̀ ẹ máa wò pé ṣé wọ́n rán òtútù sọ ni ẹ mọ̀ pé ṣé wọ́n rán òtútù yìí sí wa ni àwọn náà kúkú rán sí wa àmọ́ ẹ̀yin náà ti mọ̀ pé tó bá ṣe wọn ọlọ́run ọba òun ló ṣe máa ń ṣọlẹ̀ tó bá wọ ọlọ́run á fún wa lórùn tó bá dẹ̀ hùn á fún wa lótútù pé ó yá ẹ tún máa tutù lọ́sẹ̀ẹ́ ó ti eyín àkókò òtútù tá a dẹ̀ wá wáyé náà ẹ má jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká máa wọ aṣọ tó máa máa bo ara wa ẹ̀yin òbí ẹ tọ́jú àwọn ọmọ yín dáadáa ẹ̀yin arúgbó ẹ máa rí dájú pé ẹ wọ gloves ẹ̀dẹ̀ ń wọ socks torí pé ọ òtútù ìka máa pààrọ̀ mi lè rántí ọjọ́ tí mo ti fi omi tútù <laughs> wẹ̀wẹ̀ yìí mi ò lè rántí ọjọ́ yẹn ó ti pẹ́ ó ti pẹ́ torí omi gbóná ni o kó lọ́ọ́ má jẹ́ kó gbogbo ẹ̀ gbóná mọ́ wa àmọ́ torí òtútù yìí náà ni ẹ̀dẹ̀ máa rí dájú pé ẹ̀ ń bomú yín torí lásìkò òtútù yìí flu máa wà àwọn tó máa máa wúkọ́ àwọn tó máa máa sín ẹ tọ́jú ara yín dáadáa ẹ máa wọ aṣọ tó máa bò yín láyà yín sísí àsìkò yìí kọ́ lẹ́ máa máa ṣákọ́ a mọ̀ pé oníbọ́dì yẹn skin yẹn ọlọ́run jogún ẹ̀ fún ẹbí tàyínkẹ́ a mọ̀ pé oníbọ́ àsìkò yìí kọ́ fún àǹfààní ara ẹ̀ àsìkò yìí kọ́ ló máa wọ spaghetti kiri ó ti yẹ tó máa ń jẹ́ show body àti ẹ̀ ṣèmi tó tuntun bá rọ̀ <laughs> rẹ̀ láyà wàá dára ẹ̀ mọ̀ wàá gbóòórùn ara ẹ̀ bíi grandma mi wá ní àyínkẹ́ tí bá mú ẹ wàá gbóòórùn ara ẹ̀ àsìkò yìí kọ́ ẹ jẹ́ ká máa wáṣọ ẹ̀yin òbí táwọn ọmọ yín lọ sí school ẹ máa rí dájú pé ẹ̀ ń fún wọn sweater ẹ má kàn jẹ́ kọ́kọ́ wọṣọ ṣe mọ̀ pé àwọn school uniforms yẹn wọ́n máa ń fẹ́lẹ́ àwọn school uniforms mi ó fẹ́lẹ́ gan tẹ́ pé tẹ́ bá wọ̀ gan ẹ fẹ́ lè máa rí gbogbo nǹkan tẹ́ àwọn ọmọ wọ̀ sí ìsàlẹ̀ ẹ rí dájú pé ẹ̀ ń fún ọmọ yẹn ní sweater ẹ jẹ́ kó máa wọ thick socks ẹ̀yin arúgbó náà tẹ wà ń lé ẹ rí dájú pé ẹ̀ ń wọ thick socks àsìkò yìí omi gbóná ló lè ṣe o ẹ máa mu omi gbóná dáadáa àsìkò òtútù yìí fáwọn ta ní ìfẹ́ nǹkan tó tù torí èmi náà mo máa ń láì kí nǹkan máa tutù pé mo fẹ́ mọ tí ẹlẹ́rìn dòdò àbí mo tẹ̀ fẹ́ mu omi omi tútù náà àsìkò yìí kọ́ ẹ máa rí dájú wípé omi gbóná ẹ̀ ń mu ẹ ṣe kọ́fì ni wọ́n láì máa mu kọ́fì lásìkò ẹ ṣe tíì ni máa mu tíì má jẹ́ kí nǹkan tó tutù kó pọ̀ torí torí kó má bàa land sí ilé ìwòsàn torí tí gbogbo ẹ bá ti lọ dìpọ̀ ọ ọlọ́run má jẹ́ ká rí yẹn gbogbo ẹni tẹ́mi lé ètò kí ó ṣì ń tẹ̀síwájú ẹ jẹ́ ká bọ́ síta ká gbọ́ gbogbo nǹkan tí àwọn olólùfẹ́ ètò akínyìn tí wọ́n ń sọ ẹ jẹ́ ká orin tó mú ẹ jẹ́ ká àwọn tó fẹ́ kí lọ́lọ́kọ̀jọ̀kọ̀ mò ń padà bọ̀. mo lérò pé ẹ gbádùn gbogbo àwọn beautiful faces tí wọ́n ń wọ̀n lórí ètò akínyìn tí wọ́n ń kí àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ̀yin náà dẹ̀ ti rí orin tí wọ́n play ẹ̀rí pé àwọn orin tó dùn ni àwọn orin ìgbàlódé ni má jòwú mo máa sọ fún ẹ don't be a jealous person <laughs> má jòwú ìwọ náà láǹfààní ẹ tó bá ti wá lọ ní lọ́ọ̀kì jù bí ẹ mo kàn lọ bẹ́ẹ̀ pàdé lóde ṣáàpè mi bẹ́ẹ̀ àti àyìnkẹ́ mo gbọ́dọ̀ mọ̀ lórí ètò akẹ́yìn àyìnkẹ́ ó yá wá gbé mi kémi náà make request kí n give shout out sí gbogbo àwọn olólùfẹ́ mi o lè ní lọ́ọ̀kì kó o bá mi pàdé àmọ́ kò wá kan dandan kó wá bá mi pàdé tí máa ma gbé máìkì wá fẹ́ kó yá sọ̀rọ̀ ìwọ náà gbogbo àwọn tó fẹ́ kí pátápátá ó láǹfààní láti send in gbogbo àwọn messages ẹ̀ pátápátá jẹ́ kó máa roll wọlé ó ti yẹ kó máa roll come on rolling o <laughs> láǹfààní láti send àwọn messages sí mi orúkọ ẹ níbi tó o wà àwọn tó fẹ́ kí lọ́sùn lọ́sì o fẹ́ fáwọn èèyàn o fẹ́ kí àwọn èèyàn lórí birthday ni àwọn kan ṣe wedding anniversary ó dẹ̀ wọ́n ẹ kó o kí wọn èmi wà ń bì mo máa bẹ́ẹ̀ kí wọn iṣẹ́ tí mo gbà nìyẹn lọ sí gbogbo orí social media platform wa pátápátá pátápátá kó lọ máa fi síbẹ̀ ṣé tó ṣe ń fi síbẹ̀ báyìí àmúni straight kò lè waste ìwọ tó bá ti wá send messages ní tó ń wò pé àyìnkí ò ti dàrú má wọ́ọ́rì ó pọ̀ ní so tó bá ti kùn ẹ̀ ó ti yẹ mo máa mu níbi tó bá ti dé ẹ lọ sí gbogbo ní social media platform wa lórí Twitter at Orisun TV lórí IG at Orisun TV lórí Facebook at Orisun TV náà ni o fẹ́ send ẹ̀ personally sẹ́mi náà ni lórí Twitter at Tosin Kujore lórí IG at Ayinke Dayo Kujore lórí Facebook Ayinke Dayo Kujore yìí náà ni kí wọ́n máa mú lọ ní ti abala dating tips kí ni mo nífẹ̀yìn olólùfẹ́ mi hello <laughs> hello kí ni mo ní fún yín ní abala dating tips ipò àkọ́kọ́ tí máa kọ́kọ́ sọ fún ẹni wípé ṣóorí ìwọ tó o bá mọ̀ wípé olólùfẹ́ tuntun ló ń tẹ̀lé má máa gbé ọ̀rọ̀ àwọn exes hmm? ok mo àjọ tẹ̀lé ra wá ń sìn nǹkan kan wá ṣẹlẹ̀ ó ti sáré lọ wá lọ bring in ọ̀rọ̀ ex mi ó lọ gbé wá ó máa tẹ́ <laughs> ó máa ṣe kí ni ó máa tẹ́ ó máa fàtẹ́ tẹ́ẹ̀dì jọ kí ló fà yẹn mo ti fi x sílẹ̀ mo ti fi x sílẹ̀ fún ẹ̀wọ̀n mò ń tẹ̀lé kí ló wá dé tó tún wá ń bring in ọ̀rọ̀ x sínú ọ̀rọ̀ wa ẹ sórí no matter what má máa gbé ọ̀rọ̀ x ìyàwó ẹ àbí ọ̀rọ̀ x ọkọ ẹ má máa gbé wọnú relationship yìí kó dá ó lè fọ́ ó dẹ̀ máa fọ́ yányán ni no no no no kí ló fà yẹn jọjọjọjọ kí ló fà yẹn ó ń ṣọmọ kékeré náà no no no no be be be a man be a woman a good man a man kó o dúró má máa gbé ọ̀rọ̀ àwọn tí ìyàwó ẹ àbí girlfriend ẹ àbáfẹ́sọ́nà ẹ àbọ́kọ ẹ má máa gbé ọ̀rọ̀ àwọn tó ti fẹ́ sẹ́yìn wá bóyá wá ṣẹra yín ẹ eh, ṣé bó ṣe máa ń ṣe fọ́kọ ẹ tẹ́lẹ̀ náà nìyẹn ṣé kò ṣe máa ń ṣe fún boyfriend ẹ tẹ́lẹ̀ náà nìyẹn ẹ eh, ṣé bó ṣe máa ń ṣe fún bú ẹ tẹ́lẹ̀ abalajọlá rẹ abájọlá rẹ tó ṣe fi ah tó bá ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ó máa tẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fẹ́ cause o ó lọ mọ́rọ̀ àtẹ̀yìnwá tí kò bá sọ fún ẹ kọ́ bóòlù ṣe fẹ́ mọ̀ ẹ eh, ṣẹ́ni tó tẹ̀ ní bóyá bíi six x's. tó dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ okay okay ó normal náà àbí ó normal ó ṣẹ̀ṣẹ̀ pàdé èèyàn bébì kí làwọn nǹkan tó fẹ́ kí n mọ̀ kí làwọn nǹkan tó ti ṣe sẹ́yìn tó máa fẹ́ kí n mọ̀ tó lè lọ ṣẹ̀ wá lọ́jọ́ iwájú tó dẹ̀ mọ̀ kó máa bí mi nú bébì náà wá ń kà you see um, pẹ̀lú lágbájá mo ti ṣe kinní kan pẹ̀lú tàmẹ̀dò mo ti ṣe kinní kan mo ti fẹ́ lágbájá rí mo ti fẹ́ tàmẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní kàmí ní kò dáa ó dáa kẹ́ tọ́ra yín o àmọ́ mo máa wá sọ fún ẹ tán hmm? wàá máa fi bú mi wà á lọ máa rú ọ̀rọ̀ àwọn tí mo ti fẹ́ sẹ́yìn torí pé mo wá ṣẹ̀ wà á lọ máa rú owó ogun máa dé ọlọ́run má jẹ́ kó ogun dé sí wa so rí dájú wípé nínú new relationship ẹ old ni àbí new ẹ ti ń fẹ́ra yín fọ́dún kan tẹ́ bá tó bá ti di pé ẹ ti ní misunderstanding ẹ ti lọ mú ọ̀rọ̀ àwọn exes yín wá wàhálà máa wà wàhálà máa wà èmi ò dẹ̀ fẹ́ kí relationship yín dàrú <laughs> torí ẹ̀ mo ṣe wá ń sọ fún yín ṣorí ní gbogbo nǹkan tó bá ń ṣe pẹ̀lú ọkọ ẹ̀ pẹ̀lú ayé ẹ̀ pẹ̀lú àfẹ́sọ́nù ẹ̀ ẹ máa fi past lẹ̀ fún past gbogbo àwọn tó ti fẹ́ sẹ́yìn yẹn ẹ máa rí dájú wípé ẹ ń fi wọ́n lẹ̀ sẹ́yìn ẹ má máa sọ̀rọ̀ kàn wọ́n mọ́kàn tẹ́ bá sọ̀rọ̀ kàn wọ́n náà ó máa máa dùn yín ẹ ṣé tó bá ti ẹ ro gbogbo nǹkan tí ẹ̀sìn ti fojú ìyàwó ẹ rí nígbà ayé wọn lọ́hùn kọ́ ló ń fọ̀run kẹ́gbà ayé wọn <laughs> ṣé tó bá rò ṣé inú ẹ̀ máa máa dùn so kò lẹ́tọ̀ọ́ kò tiẹ̀ dá kò dá kò kí ń jẹ́ kí relationship kó kó kó lọ kó go far kò dá rárá ẹ máa rí dájú pé gbogbo nǹkan tó ti sọ fún yín sẹ́yìn ẹ jẹ́ kó máa bẹ́yìn lọ ó finú tó ẹ ló ṣe sọ fún ẹ má máa fi bu má máa rọ̀ bẹ̀ sí lójú pé òkè abalájọ lára ẹ nùnùnùnùnùnù tẹ́ bá ṣẹra yín kò sí kẹ́ má ṣẹra yín kò sí kẹ́ má jà ẹjọ́ tìtẹ̀ ẹ̀dá lẹ́ẹ̀kẹtùnṣà ẹ dá sílẹ̀ bá kẹsàn àmọ́ ẹ máa rí dájú pé gbogbo àwọn ọ̀rọ̀ àwọn exes yẹn ẹ fi wọn edé kẹwọn exes ẹ ti sọ ex ex boyfriend mi ni ex girlfriend mi ni ex wife mi ni ex husband ex ni ẹ jẹ́ ẹ máa ex gbogbo ẹ̀ ó ti yẹ yín ẹ má tún gbé wá sínú nǹkan tẹ̀sẹ̀ ń ṣe òkè very good mo mọ̀ pé máa ń gbọ́ràn torí pé tí bá ti ń sọ̀rọ̀ ah tí bá ti sọ̀rọ̀ tẹ́ bá máa drop messages níbẹ̀ mo ti mọ̀ pé ẹ máa ń gbọ́ràn dáadáa ẹ jẹ́ kí x kó máa lọ ẹ yé máa mọ́rọ̀ x ẹ yé máa gbé wọ new relationship torí wípé kí ni torí pé kò dáa ẹlẹ́ǹkejì tí mo máa wá fún yín ni wípé ẹ máa sọ̀rọ̀ ìbáṣepọ̀ ọ̀rọ̀ yẹn tóbi mo mọ̀ o oh, olójú ọ̀rọ̀ tó yẹ ká máa sọ mo mọ̀ èmi náà ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ àmọ́ ṣe rí ẹ máa sọ̀rọ̀ báṣepọ̀ kí nìdí tí mo ṣe sọ pé kàdé máa sọ̀rọ̀ báṣepọ̀ ni wípé o ò mọbi tí ẹni tó ń fẹ́ o ò mọbi tó ti lọ o ò mọkun tó ti wẹ̀ o ò mọ̀sà tó ti já wá òkè ẹ máa sọ̀rọ̀ ìdí tí mo ṣe sọ pé ká máa sọ̀rọ̀ báṣepọ̀ ni pé ẹ lọ sílé ìwòsàn ẹ ṣe test torí STD hmm? ẹ máa ṣàyẹ̀wò fínífíní kó má <laughs> jẹ́ pé nǹkan tí boyfriend ẹ ti kó wà bọ́kọ ẹ tó ti kó látara àwọn tó filẹ̀ lọ́hùn ọ̀dọ̀ ẹ ló ń bọ̀ wá dà tó bá dẹ̀ dà sí ẹ lára gọ̀rọ̀ ìwọ ọ̀dọ̀ ẹ ló mọ̀ wá lọ́ máa ran towó towó ọlọ́màjà àṣàrẹ̀ ọlọ́màjà ọlọ́màjà ọlọ́màjà ká wá tẹ̀lé new guy kó lọ di ìdàkudà mọ́ wa lára kó dìdàkudà mọ́ wa lágbárí ọlọ́màjà tẹ̀lé new girl kó dìdàkudà mọ́ wa ẹ máa sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì ó ṣe pàtàkì ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ ti rẹ́dí láti bímọ ẹ ẹ máa lo rọ́bà dáàbò ẹ máa lọ rọ́ndà dáàbòbò nígbà tẹ́ bá lọ rọ́ndà eh, ìdáàbòbò ẹ wá bímọ àti tọ́jú ọmọ àdógún ìyẹn ló máa ń fáfáwọn máa bímọ ẹ̀ tán lọ máa gbá àwọn ọmọ sílẹ̀ ọmọ ọlọ́mọ torí ọlọ́run torí ọlọ́run ọmọ ọlọ́mọ tó dá wọn kọ́ wáyé wọn wá gbádùn ọmọ á máa tara yín ìyá máa máa jẹ wọn jẹ ẹ lọ ẹ máa sọ̀rọ̀ ìbálòpọ̀ ìbáṣepọ̀ ẹ má nǹkan tẹ̀sí máa ṣe náà ní so kí wàá ní irọ́ náà dẹ̀ ni irọ́ ni ẹ̀ mà ti ju ọ̀rọ̀ yẹn tóbi irọ́ ni èyí tẹ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn ìwánu yín hmm, ẹ máa sọ tó bá ti lọ kó kó o tó rọ́ọ̀lù yàn ẹ́ ẹ lọ ilé ìwòsàn ó ṣe pàtàkì o ẹ lè máa rò pé sọkúsọ làyìnkẹ́ ń sọ o ò mọ̀ òkun tí bọ̀bọ̀ yẹn ti lọ wẹ̀ wá kó tó wá bẹ́ẹ̀ o ò mọ̀ sàtí bébí yẹn náà ti lọ wẹ̀ wá kó tó wá bẹ́ẹ̀ ẹ lọ ṣe ìyẹ̀wò fínífíní kó rí dájú pé òkè ẹni yìí ó free kòkó gbá kòkó àwo kòkó ìkòkó bàbá aṣáṣùn kó má jẹ́ pé wọ́n ló máa máa forí ko at the end of the day okay ẹ dẹ̀ máa lo rọ́bà dáàbòbò èyí tí mo tún máa sọ fún yín ni wípé ẹ máa ṣe genotype fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé ẹ mọ̀ pé ah mo dẹ̀ ran àyìnkẹ́ o àyìnkẹ́ ni mo fẹ́ fẹ́ àyìnkẹ́ ló wù mí fẹ́ ó nífẹ̀ẹ́ mi gan àbí èmi náà nífẹ̀ẹ́ àbí àtijọ́ promise ara wa máa bímọ fún àjọ tí ọkọ bá jẹ́ a tó bá fẹ́ as rẹ́gí ni Hmm? tí ìyàwó bá jẹ́ a tọkọ ẹ̀ bá jẹ́ as rẹ́gí ni jẹ́nútẹ̀bí ẹ̀ ṣe pàtàkì gan ẹ mọ̀ bóyá ẹ̀ ń ṣe asas nǹkan tó bá ti jẹ́ mọ́kọ jẹ́ as kíyàwó jẹ́ as gbà ẹ̀ lè ní ìgbádùn kò ń ṣèpè kò ń ṣe kínní ọpọlọ ni kínní kò sí bí fẹ́yẹ ṣe lè tó tẹ bá ti ṣe genotype tẹ bá ti rí pé blood group yín ò bára mu ẹ já wọn bẹ́ẹ̀ kó má máa lọ dogun pé má máa máa bímọ àwọn má máa máa kú ẹ má máa bí ss ẹ dẹ̀ mọ̀ bí àwọn ọmọ ss ṣe máa ń ṣe gbogbo ẹ̀yẹn ss ẹ bá ń wò mí ní ẹjọ́ má bínú o mi fi yọ̀ yín o agbára ọlọ́run gbogbo ara yín ọlọ́run á bá yín tò àmọ́ fọ́ọ̀tì yìí ọwọ́ àwọn tó ń bí wọn ló máa ń wà wọ́n á sọ lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ mo nífẹ̀ẹ́ lágbájá mi ò lè filẹ̀ for better for worse torí tọrùn as ní as lọ́kọ́ bó lẹ ṣe fẹ́ ṣe ẹ máa bss ẹ jọ ẹ jẹ́ ká máa dẹ́kun kìíní jẹ́nu tàbí ẹ ṣe pàtàkì gan wo kí n ti fẹ́ ṣe ìyàwó <laughs> kọ́ ti mú ìyàwó mi sọ́la bóyá orí mi mo ṣẹ̀ṣẹ̀ wá lọ sí genotype mo wá rí i pé òkè bóyá èé mi lè fẹ́ bẹ̀rẹ̀ ẹni tó jẹ́ pé àjọ jẹ́ asas kan náà o àbí mi ò lè fẹ́ ẹni tó jẹ́ pé yes asas náà ni ò dáa tó bá sì ń jẹ́ aa tó ń fẹ́ as ó wà òkè ẹlòmíì go tiẹ̀ mọ genotype kí ni genotype o what's your genotype <laughs> what's your genotype wọ́n wò pé ah àyìnkẹ́ mú mi kí ni genotype rẹ o mọ̀ lọ lé ìwòsàn àwọn ènìyàn máa wò pé kò wúlò kò wúlò àmọ́ nǹkan tó ṣe pàtàkì inú ayé ẹ̀dá ni kí ni genotype ẹ lọ wo genotype ẹ ìyẹn ló máa fi mọ ẹni tó máa tẹ̀lé kẹkọ̀ọ́ má lọ máa máa bímọ kẹ má máa kóra yín sí wàhálà ẹ kẹkọ̀ọ́ má lọ máa bímọ tẹ́pẹ́ ẹ bímọ tán ẹ má máa náwó ọ má máa sick látàárọ̀ ṣùlẹ̀ àwa náà kúkú bí kan kọ́ bá mi fọ̀rùn kí adédàmọ́lá kùjọ rẹ̀ lásìmọ́ mọ́mì mi ss ni bọ̀ apàdánù ẹ̀ nígbà tó pé bíi bóyá thirteen àbí fourteen mo dẹ̀ mọ bí kinní yẹn ṣe máa ń ṣe wọ́n tó bá ní tí crisis yẹn bá dé mo mọ bó ṣe máa ń ṣe wọ́n tó bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo kàn rántí Adédàmọ́lá Àyìnlá Ọmọkújọrẹ́ kọ́ ló máa bá mi fọ̀rún kẹ́ ẹ̀ a kò yí sí ìgbà tí mo tí mo pàdánù ẹ̀ gbà yẹn mo ṣì wá secondary school àmọ́ torí wípé kí bàbá jẹ́ as kí àwọn ẹlòmíì tẹ̀ máa wá ní luck tó bá jẹ́ asas ẹ lè má ní ju ss bóyá méjì àbẹ̀yọkọ̀ lórí àwọn àǹsìn ẹyọkọ̀ lá ní family wa ó ti padà lọ ọlọ́run ti padà pé àmọ́ ẹlòmíì mo rántí gbà tí mọ́ máa ń gbé Dàmọ́lá lọ sí clinic wọ́n máa kọ́kọ́ mọ ọmọ mẹ́rin ẹsẹ̀ ní gbogbo wọn ẹjọ́ bóun ni wọ́n máa ṣe fẹ́ lálàáfíà mo sì rọrọ yẹn mo ò pé irú wọ́n máa yẹn sì ṣáwọn ọmọ yẹn sì máa wà tó bá sì máa wà náà wàhálà ni so genotype ó ṣe pàtàkì ó ṣe kókó lákòótọ́ ní abala dating tips tí mo ní fún yín ṣe rí àwọn important conversations àwọn conversations tó máa ń wà important yẹn ẹ má máa ṣe lórí text messages And chat ẹ confront ara yín àwọn ọ̀rọ̀ mi máa tó jẹ́ pé kò tiẹ̀ yẹ kó máa lọ lórí à ń ṣe whatsapp à ń send messages lọ́lọ́kan òjọ̀kan àwọn ohun tẹ bá ti pé wà important cause ẹlòmíì ó lè jẹ́ pé lọ́kùn ẹ̀ o fẹ́ send message ẹni yìí bóyá lágbájá ṣe o ò ń gbin ẹnu no no no mo need àti jẹ́ kí lágbájá mọ̀ pé mo ṣe òun àbí mo need àti lágbájá mo need àti jẹ́ kí lágbájá mọ̀ pé ó ṣẹ̀ mí lọ́kàn ẹ o lè má rí rò jùjùjù o kò fẹ́ type o fẹ́ jẹ́ kó mọ̀ but agbéka ṣẹ̀dẹ̀ mọ̀ pé typing ṣe ń bá ọmọ ṣe fẹ́ mọ̀ pé bóyá òun rẹ́rìn type ni àbóhùn sunkún type àbójú ẹ̀ akọ̀ṣà ń type ni ẹlòmíì bó ṣe máa yí ọ̀rọ̀ yẹn mú ẹ lọ́wọ́ ṣé mi ló ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí ẹlòmíì lè máa mìnẹ̀ ẹlòmíì lè máa mi ìnẹ̀ pé òkè wọ́n ló ṣiṣẹ́ mọ́ pé ah, kí la gbé kí lẹ ju ọ̀rọ̀ yóò lè bá ṣe mímú kan táìpù ṣe mímú kan táìpù yẹn ẹlòmíì ti yí sí nǹkan míì kò ń ṣẹ́jú ẹ̀ náà bọ́lọ̀ ń ṣe dáhùn nìyẹn bọ́lọ̀ ń ṣe ní kóun náà máa ronú tiẹ̀ nìyẹn kọ̀ọ̀sọ́ náà dáhùn náà kí wọ́n náà máa ronú ẹ̀ bó ṣe lè rò àbí so tẹ́ bá ti ráwọn important conversations bẹ́ẹ̀ yẹn ẹ máa rí dájú pé ẹ ríra yín kẹ tó sọ ẹ sọ̀tẹ̀ òkè ẹ ríra yín kẹ ẹ sọ̀rọ̀ tó bá rí i pé ó ń gbin ẹnu ẹ fix date ìgbà wo ni mo fẹ́ then aside from pé à ń ṣẹra wa náà oríṣiríṣi àwọn nǹkan tó wà extremely important kò gba chaati àwọn boyfriend and girlfriend mi gan wọ́n ti máa fẹ́ra wọn àti pé ẹ nílé pé màá máa fẹ́ ò ní pè mí fún two days ó dẹ̀ sọ pé you can't sleep without me you cannot eat without me you cannot shop without me ó sùn àbòsùn ó sùn àbòsùn ẹ nílé pera yín ẹ ti di whatsapp boyfriend whatsapp relationship lẹ́ ń ṣe messenger relationships o ò ní lè pè pé ẹ ló bébì mo ní kí n gbóhùn bá báwo ló ṣe máa fẹ́yàn lẹ́ni yẹn kò ṣe ní máa wù láti máa gbóhùn ẹ̀ ìwọ tó bá jẹ́ pé o <laughs> lọ fọ́ọ̀sì category mọ̀ pé gẹ́ẹ̀ àbí bọ̀bọ̀ yẹn kò láìkí ẹ tó nú mo gbọ́dọ̀ máa yàn ẹ̀ nà ọ́ àmì tí gbóhùn àyìnkẹ́ lè ní bébì báwo ni èló ló ní o bọ̀bọ̀ báwo ni kí ló ń ṣẹlẹ̀ ẹ pera yín ẹ má máa fi gbogbo ẹ̀ messages messages messages gan nǹkan tó ń ṣe gan ó pọ̀ bọ̀ ọ̀rọ̀ yẹn ó dọjọ́ míì important conversations ẹ máa rí i pé ẹ ń ríra yín kẹ́ ẹ tó sọ. anrìnjì báyìí lọ ní abala dating tips gbogbo ẹ̀yin tèmílẹ̀ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ oríwọ́n ni mo fẹ́ fún yín ẹ jẹ́ ká lọ jó sí sùngbà láti ọwọ́ ọlọ́ládẹ́mi àṣàkẹ́ tí bá máa padà bọ̀ ètò akínyìn ó sì ń tẹ̀síwájú akínyìn o. ọlọ́ládẹ́mi àṣàkẹ́. tell me what you see when you look at me kí lórí tó bá wò mí àwọn ẹlòmíì ẹ̀tàn ni o eh, tó bá sọ fẹ́ pé tell me what you see tó bá wò mí ẹ̀tàn ní mẹ́mẹ́ ẹ̀tàn là rí torí irọ́ pa àwọn ẹlòmíì kù <laughs> irọ́ pa àwọn ẹlòmíì kù tó jẹ́ pé ah, wọ́n máa ń mú irẹ́ tẹ́lómi bá parọ́ fún ẹ bẹ́ẹ̀ wá wò pé ah, ṣónú ló ṣẹ̀dẹ̀ ni ibùlé ni ti rí ọpọlọ ọ̀rọ̀ yìí ẹ wò ó tọ́ ṣe pàtàkì orí dájú pé ṣorí nínú gbogbo nǹkan kí nǹkan tó bá ń ṣe jẹ́ olóòótọ́ wà á máa jèrè pé à olóòótọ́ ni lágbájá olóòótọ́ ni jàmípọ̀ kọ́ ti mọ̀ pé kò sọ pé lẹ́ẹ̀mọ́ wọ́n sáré wò tà pé ṣẹlẹ̀ ti mọ̀ kó má lọ jẹ́ pé lẹ́ẹ̀tì ṣùgbọ́n ti mọ̀ ẹ́ lónírọ̀jọ̀ ìwà yóò da tó bá ń parọ́ jáwọ́ nínú ẹ̀. ètò Akiiyan ṣì ń tẹ̀síwájú gbogbo ẹ̀yin ti tèmi nílé lórí amóhùnmáwòrán Orísun pẹ̀lú Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ kí wọ́n máa mú lọ ní abala to máa pari eto Akiiyan toni abala relationship tips abala kí ni mo sọ abala relationship tips gbogbo ẹ̀yin tèmi lé kí ni mo ní fún yín ẹ ti tá a bá ń sọ̀rọ̀ relationship gbogbo bí ló pín sí ó pín sáwọn tá à ń tẹ̀lé ó pín sọ̀rọ̀ ẹ wa ó pín sọ́dọ̀ àwọn neighbors wa ó pín sí bá a ṣe ń ṣe pẹ̀lú àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan so ikọ̀ àkọ́kọ́ tí máa kọ́kọ́ sọ fún wa ni pé fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà níbi iṣẹ́ tẹ́ mọ̀ pé company ńlá kan lẹ ti ń ṣiṣẹ́ ó wà níbi iṣẹ́ yẹn ó dẹ̀ rí pé gbogbo àwọn tó sàn round pátápátá òfófó ni wọ́n máa ń ṣe gbogbo gbà wọn kọjú mọ́ṣẹ́ hmm? tó bá ti dé báyìí tó bá ti jókòó dípò kọkọjú mọ́ṣẹ́ bọ́ọ̀gá ilé iṣẹ́ ṣe ń ṣe lọ́mọ máa yan nànà <laughs> jọ ṣíṣe tó ń rán ẹ kó lọ ṣe nìyẹn bọ́ọ̀gá ilé iṣẹ́ ṣe ń ṣe lẹ́ máa máa sọ lọ́tún lọ́sì à ẹ wo lágbájá ò ní kọjú òfófó lẹ máa ṣe láti àárọ̀ ṣúlẹ̀ ẹ̀yin lẹ máa rẹ́ni tó waṣọ tí ò da ẹ̀yin lẹ máa rẹ́ni tí bàtà ẹ̀ ti jẹ ẹ̀yin lẹ máa rẹ́ni tó ti ń gbẹ́rù kan for seven weeks ẹ̀yin lẹ máa rẹ́ni kan tó yẹ pé pọ́ọ̀sì kan tó ń gbé yẹn náà ni kí ló dé ṣọ́ fi ṣe yín ni ẹ máa wà níbi iṣẹ́ òfófó lẹ́ máa máa ṣe tó yẹ kẹ́ kọjú mọ́ṣẹ́ kẹ́ gbárùkù ti iṣẹ́ tó fi yín sí tó ní kẹ́ máa ṣe òfófó lẹ́ máa ṣe tó bá wà wà láàrin inú àwọn èèyàn bẹ̀rẹ̀ tó dẹ̀ mọ́ pé nù tiẹ̀ mọ́ o kì í o láìkí irú àwọn wà bẹ́ẹ̀ yẹn ṣóorí tètè yẹra torí tó bá yẹra wà kọ́ rí pé ìwọ náà o ti ń follow flow yẹn ni nígbà tó ti sọ̀rọ̀ ọ̀gá lẹ́ni tó ti bóyín tó ń ṣiṣẹ́ ẹ lọ́wọ́ ah, ọ̀gá yín kí ní kàgbèrègbè tó ti rẹ́rìn tó tún dọ̀là tó tún sọ̀rọ̀ tàmẹ̀dò tó tún tó tún ṣèkì orí ẹ̀ o ti ń kọ bẹ́ra sí tó bá máa yá ẹjọ́ máa máa fẹnu sí náà ni. báwo lóyìnbó ṣe máa ń sọ gbégbòrùn ó máa wà contagious àbí ṣé contagious ni contagious hey, eh, english contagious contagious ok mú tó bá ṣe correct ó ti yẹ so tó bá ti wá dípọ́ tí ṣòfófó yẹn ó tètè yára ẹ̀ ìwọ náà wá kọ́ rí pé ẹ̀kọ́ ẹjọ́ máa di ìkọ̀kọ̀ náà ni irú nǹkan bẹ́ẹ̀ yóò dẹ̀ kí n dá torí tó bá pẹ́ tó bá yá báwo mo ṣe fẹ́ so tó bá fẹ́ tó bá yá sórí gbogbo àwọn nǹkan tó yẹ kó máa ṣe ń bi iṣẹ́ yẹn ò ní lè fi taratara ṣe mọ́ gbégbó òrùn òfófó ọ̀rọ̀ ọlọ́rọ̀ yẹn òun ló máa wá zẹ́sì gbogbo ọkàn yín ẹ wá nírì nǹkan gidi ẹ nírì ṣe ẹ̀yin gan gbogbo ọkàn á ti kún fún nǹkan tí ò dáa ẹ ní fi taratara ṣiṣẹ́ yẹn ẹ jọ tẹ bá wà níbi iṣẹ́ ẹ̀yin tẹ wà ń companies ẹ rí i pé wọ́n ti ń ṣòfófó jù lọ́tún ló sì yẹra fún wọn yẹra hmm? má bá wọn ṣe má bá wọn sọ torí irú nǹkan bẹ́ẹ̀ náà at the end of the day ó máa backfire ni kò sí ni kò sí nǹkan téèyàn fi ń bò nílé ayé yìí ó máa tú a máa rí nǹkan kan tó ṣàmà ṣẹlẹ̀ lọ́jọ́ kan tí gbogbo ọ̀rọ̀ yẹn tó máa ṣí síta wà pé óò bí lágbájá ṣe máa ń ṣẹlẹ̀ bí tàmẹ̀dò ṣe máa ń ṣe tó bá ń ṣe gbé borùn tó bá ń ṣòfófó ní ibi tó ti ń ṣiṣẹ́ má máa bá wọn ṣe kò dáa. kàkà bẹ́ẹ̀ ẹ ẹ kúkú pe ẹni tó ṣẹ̀yìn tẹ́ máa máa fi ṣòfófó kiri kọ́ òfófó ń ṣe kan tó dáa o <laughs> tó bá lọ bá mi pàdé tó bá lọ ṣe òfófó lójú mi lásán ó ti gbé <laughs> ṣòro rẹ̀ tó sọ yẹn èmi á èwo ló kàn mí kí gbogbo ẹ̀ kóhùn kó dàrú kí gbogbo ẹ̀ fọ́n ká àá sọ ọ̀rọ̀ tó bá ti mọ̀ pé tó bá rọ́ lọ́rọ̀ o ò lè sọ lójú ọlọ́rọ̀ òfófó ni ìwà yóò dẹ̀ da mo ṣe é pè mí sọ fún mi kílé tó máa lọ máa sọ̀rọ̀ mi lẹ́yìn kílé tó máa sọ̀rọ̀ ọ̀gá ẹ̀ lẹ́yìn yes ọ̀gá ló ṣe àbí lọ síbẹ̀ tọwọ́tọwọ́ ló máa fi with all due respect sir with all due respect ma nǹkan báyìí ni mo rò kò dẹ́ ṣe pé kí wọn náà wá sọ bí ẹni tó jẹ́ pé orí ẹ̀ ti ṣe kìíní wàá farabalẹ̀ sọ́kàn náà lè mọ̀ pé òkè ọmọ yìí oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti sọ tó wà nù ẹ̀ nǹkan tí wọ́n dẹ̀ ń rí sí pé wọ́n ṣe tí ò dáa ó lè má rí sí pé kò dáa ìgbà tó bá sọ báwo la ṣe fẹ́ èyí tó máa máa fi ṣòfófó kiri máa máa ṣòfófó fẹ́ mi o <laughs> má ṣòfófó fún mi torí tó bá ṣòfófó fún mi o ti gbé mo lè rẹ ní yẹn kí kọfí dà pàrà fáwọn pé àyìn ah, kẹ wá kílẹ̀ tó ẹni lágbájá ló sọ bẹ́ẹ̀ ọmọ ìbò ló kàn mí ọ̀rọ̀ tá a bá sọ lẹ́yìn ẹ̀yìn ẹ̀ tá lè san wájú ẹ̀ kí wá ni a máa sọ àsọ lẹ́yìn wájú ẹ̀ pé òkè nǹkan tó ṣẹlẹ̀ lé e. ẹ bá máa bá wa jẹ bá wa jà ẹ bá ní bá wa rẹ má bá wa rẹ bọ̀ mí o mi ì láìkì òfófó èmi tèmi personally o so ẹni tó bá wá ṣe é yẹn rí dájú wípé òkè lágbájá nǹkan báyìí báyìí báyìí ló ṣe iye tó máa fi ṣe gbégbèbòrùn dá ẹ má jẹ́ ká máa ṣe pàápàá jùlọ níbi tá a ti ń ṣe iṣẹ́ tẹ bá ti ń ní ẹ̀mí ká máa ṣòfófó kiri ìwọ gan fúnra rẹ o máa lose focus wàá kọ́ rí i pé at last Balabala, ló máa máa ṣe bóyá àwọn tó yẹ pé ńgbà tó ti ẹ̀ṣẹ̀ wọ ibi iṣẹ́ ó wà very very active pé àbúkù yẹn mọ̀ ẹ́ sí pé àwọn ọmọ yìí orí ẹ̀ pé tá tó bá ti pẹ́ ti lọ́n bá wọn ṣe àwọn nǹkan àwa máa ọwọ́ ìtẹ̀yìn gbá máa ṣò ẹbí ṣe kì í wà disappointed nínú ara yẹn nìkan tó máa wonder <laughs> èyí tó máa fi ṣe kékeré ẹ jọ ẹ pọ̀ lọ́rọ̀ kẹsàn-án hundred tó bá wà lè pọ̀ lọ́rọ̀ kó sọ ọ adẹ́pọ̀ ń bẹ̀rù ẹni yẹn ni ọ̀rọ̀ ẹ̀yìn dẹ̀ ló máa pa ẹ má bínú kò ń ṣe pé okay very good so ọ̀rọ̀ òfófó yẹn mọ̀ ṣe é tọ́ ọ gbọ́ ẹ fi mọ níbẹ̀ kàkà bẹ́ẹ̀ kúkú má sọ̀rọ̀ tọ́ bá ń pẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ gan yé dá sí i yẹ kó máa sọ torí ọjọ́ tọ́rọ̀ bá máa gbẹ̀yìn yọ gbogbo yín pátá lọ wọ́n lù yín bí <laughs> wọ́n lù yín bí nǹkan mi wọ́n náà wà nílé ìrọ̀rọ̀ sọ́gbà tó ti ṣàbòsí ah! ẹ̀rí yẹ̀yẹ́ àwọn alábòsí ẹ̀ mọ bó ṣe máa ń rí <laughs> ọlọ́run má ṣe mí lálábòsí ọlọ́run ọ̀dẹ̀ ni cause ah àbòsí ò ṣe kan tó dáa o tí yẹ̀yẹ́ yẹn bá máa yẹ̀yẹ́ alábòsí ò nílé sọ̀rọ̀ ojú àmà tiẹ̀ ò nílé fi sí wọ́n ti mú ẹmọ́ tight corner ó ti ṣàbòsí dáràn pẹ̀lẹ́ má tètè jáwọ́ nù ẹ̀ sí ẹ wọ́n lọ́kọ̀ọ́tọ́ ní ti abala relationship tips tí mo ní fún yín ẹ yóò bí ẹ máa gbìyànjú láti máa kọ́ nǹkan kan tàbí òmíràn lọ́rọ̀ àwọn ọmọ yín learn new things from your children. cause àwọn ọmọ yẹn náà bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn ah ẹ kó nǹkan lára wọn ní wọ́ọ̀dì tiwọn náà ẹ máa learn new things ok ṣẹ́yìn mọ bá ṣe ń gbẹ́sẹ̀ kókò lọ kọ́ wá máa ṣe àwọn parent um, competition kọ́ wá play orin gbẹ́sẹ̀ fún yín nígbà tẹ́ ẹ̀ kọ́ látọ̀dọ̀ àwọn ọmọ yín bó lẹ ṣe fẹ́ mọ̀ ẹ bá dẹ̀ ráwọn òbí mi báyìí tó bá jó competition báyìí cause ah màá gbóbi mi lọ competition ẹ ní mú first ẹ fẹ́ la <laughs> ẹ̀yin òbí tẹ́ máa tẹ̀lé àwọn ọmọ yín tó máa ṣe parent competition nígbà tẹ́ ẹ̀ kọ́ tẹ́ ẹ̀ mọ báwọn ọmọ yẹn ṣe ṣe báwo lẹ ṣe fẹ́ lọ gbégbó orókè wọ́ọ̀dì wọn dẹ̀ lẹ́wà ó ti di dandan kọ́ ṣe nǹkan tó wà wọ́ọ̀dì wọn so learn new things from your children ní wọ́ọ̀dì títí wọn àwọn náà àwọn ọlọ́run fáwọn náà kínní yẹn má wò pé èmi mo kọ̀ bí ẹ ẹ máa rá àwọn ọmọ mi ẹ wò pé ṣọ́nà ló fún ní ọpọlọ yìí ṣọ́nà ló ṣe báyìí ṣọ́nà ló dà báyìí ọlọ́run bó ṣe máa ń ṣe ọ̀lẹ́ ní bó dẹ̀ ṣe wù ló ṣe máa ń ṣe ọmọ mi à sọ̀rọ̀ báyìí máa rò bẹ́yà pé ah, ṣé bàbá seventy ló sọ̀rọ̀ yìí ọlọ́run ló fún ẹ máa gbìyànjú láti máa kọ́ nǹkan kan tàbí òmíràn láti ọ̀dọ̀ àwọn ọmọ yín ẹ bá wọn sọ̀rọ̀ ẹ má máa jẹ́ kó jẹ́ pé àwọn ọmọ yín tó bá rí yín ẹ̀rù máa máa bà wọ́n ẹ fírí mọ́ wọn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ kọ́ nǹkan lára wọn mo mọ̀ dájú pé ẹ máa rí nǹkan kọ́ lára wọn ẹ má máa jẹ́ òbí tó yẹ pé ah, kí ló dé ẹlòmíràn dẹ́ni ní o báwo bí mi ṣe bí bá ṣe bá ṣe kọ́ èmi dàgbà yókè torí àwọn òbí wa kọ́ yín dàgbà ṣáyé ìgbà yẹn lẹ́yìn wà ń sìn mi ní kẹ́ má kọ́ wọn ní nǹkan tó da táwọn òbí yín kọ́ yín o àmọ́ ẹ má máa wà tú bàbá mi àti ìyá mi bàyọ̀ ọmọgun tiẹ̀ nílé sọ̀rọ̀ a máa fẹ́ sọ̀rọ̀ ọmọ máa gbọ̀n ni oh daddy is coming daddy is coming fíà ẹ kọ́ nǹkan tuntun láti ọ̀dọ̀ àwọn ọmọ yìí torí pé ọlọ́run náà fún àwọn ọmọ yẹn ní ẹ̀bùn tí ẹ kọ́ nǹkan tuntun látọ̀dọ̀ wọn àwọn ọmọ tẹ̀ ń sanwó wọn tó ń lọ léèwé gbọ́lẹ̀ yín ti lọ skul gbẹ̀yìn <laughs> ẹ wọ́n gbọ́ ẹ mọ́mì mi màá yóò mọ́mì ah, ìyá ìkẹ́ láti náìntì kìíní kan ni mo ti lọ so ti bá ń bá yín sọ̀rọ̀ láspẹ̀tì ẹ mọ̀ rẹ̀spẹ̀tì wá ní nǹkan ṣe ẹ ṣe mo mọ̀ <laughs> ìgbọ́lẹ̀ ti lọ skul ẹ ẹlòmíì ti kúrò skul ti pẹ́ bóyá mi thirty years ago jọ ẹ wá fẹ́ fi wé àwọn ọpọlọ ọmọ tó yẹ pé wọ́n sì wà lé àá ẹ̀wọ̀n calm down torí torí ẹ̀yin náà lè ràn owó yín lè fi ràn wọn lọ torí ìdè yẹn kó oríṣiríṣi kò sí nǹkan tẹ̀lé kan lọ́wọ́ àwọn ọmọ yẹn ní ti dáadáa àwọn ọmọ yẹn náà lọ́pọlọ wọn ẹ kọ̀ọ̀kan lára àwọn ọmọ yín ok thank you anrich báyìí lọ lórí ètò akínyìn gbogbo ẹ̀yin tèmi ni mo mọ̀ pé ẹ gbádùn torí pé ah èmi kan tí mo wà níbi tí mò ń sọ̀rọ̀ mi gan gbádùn ara mi torí pé mo mọ̀ pé ah ah ẹ̀yin ará alẹ́ náà ẹ ń gbádùn wa lọ́tún lọ́sìn lágbára ọlọ́run àjọṣe gbogbo wa kò ní bàjẹ́ ẹ má gbàgbé ẹ láǹfààní láti fi gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ pátápátá gbogbo àwọn tẹ́ fẹ́ kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wọ́n ń ṣe birthday ni ẹ fẹ́ kí n kí yín orin lẹ nífẹ̀ẹ́ sí ni tẹ́ fẹ́ káyìn kẹ́kọ̀ọ́ lórí ètò akíyín lórí amóhùnmáwòrán Orísun ẹ lọ fi sí gbogbo orí social media platform pátápátá lórí Twitter at Orisun TV lórí Facebook ẹ láì péjì wa Orisun TV náà ni lórí IG at Orisun TV ẹ lè láì pé tèmi náà lórí Facebook Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí IG at Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí Twitter at Tosin Kujore lórí YouTube náà Orísun wà ń bẹ ẹ ṣe kí ni ẹ lọ fẹ́ lá lọ ṣe bó ṣe wù yín gbogbo àwọn social media platform Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ tèmi gbogbo ẹ̀yin tèmi lé ẹ wo mo ti fẹ́ máa lọ lé jàre ó ti dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.